mà ṣe o ọmọ òṣèré tíátà yìí kú lójijì àsìkò yìí kì í ṣe èyí tó dáa fún ọ̀kan nínú àwọn òṣèré ilẹ̀ wa tó máa ń ṣeré olóyìnbó tí bàbá rẹ̀ náà jẹ́ òṣèré yu lẹ̀dọ́chè pẹ̀lú bí àkọ́bí ọmọ rẹ̀ lọ́kùnrin kambili ṣukwu ṣe fò ṣánlẹ̀ tó sì kú lójijì láàárọ̀ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọgbọ̀njọ́ oṣù kẹta ọdún yìí ni wọ́n sáré gbé ọmọkùnrin ẹni ọdún mẹ́rìndínlógún tí í ṣe ọmọ gbajúmọ̀ onítíátà náà lọ sílé ìwòsàn lẹ́yìn tí wọ́n lọ ṣubú níbi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù aláròye gbọ́ pé kò sí nǹkan kan tó ṣe ọmọkùnrin tó dolóògbé ọ̀hún rárá wọ́n ní wọ́n ń ṣèdánwò lọ́wọ́ olóògbé yìí sì kàwé lóru mọ́júmọ́ ni ní ìgbáradì fún ìdánwò tí wọ́n fẹ́ ṣe lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọgbọ̀njọ́ oṣù kẹta ọdún yìí ẹnìkan tó súnmọ́ àwọn mọ̀lẹ́bí náà sọ pé àbúrò ìyá ọmọ náà ṣàlàyé pé lẹ́yìn tí wọ́n parí ìdánwò tán lòun pẹ̀lú àwọn ẹgbẹ́ ẹ̀ bọ́ sórí pápá láti dárayá ibi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ ni wọ́n ló ti ṣàdédé ṣubú lulẹ̀ tó sì lọ́rùn gbọ̀ndàn bí ẹni tí gìrì gbé lójú ẹsẹ̀ ni wọ́n ti gbé e lọ sílé ìwòsàn mother and child hospital gbogbo ìsapá táwọn dókítà sà láti jí ọmọ náà padà sáyé ló já sí pàbó tẹ́ ò bá gbàgbé ní nǹkan bí oṣù méjì sí àsìkò yìí lọmọ tó fàyè sílẹ̀ yìí ṣe ayẹyẹ ọjọ́ bíi ọdún mẹ́rìndínlógún láyé yù láti may tó jẹ́ ìyá ọmọ náà sì bá a dáwọ́ ọ̀dùnnú lọ́jọ́ náà lọ́hùn-ún ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìbánikẹ́dùn làwọn olólùfẹ́ tọkọtaya yìí ti kọ sórí ẹ̀rọ ayélujára láti bá wọn dárò ọmọ wọn tó ṣaláìsí lójijì yìí ṣùgbọ́n ìyá ọmọ náà May Edochie ni àánú ọ̀pọ̀ èèyàn ṣe jù wọ́n lẹ́ni tó wà nínú ìbànújẹ́ tí ọkọ ẹ̀ dá sí i lára pẹ̀lú bó ṣe fẹ́yàwó mi ìlé lọ́sàn kan òru kan lọ́mọ ẹ̀ tún fòṣánlẹ̀ tó tún kú mọ́ ọ lọ́wọ́ yìí. Monísọ́lá Sàká ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.